àwa ọmọ ànábì ádámà ọ̀pọ̀lọpọ̀ wa ò dáa mẹ́ta náà lèèyàn àwọn kan ń bẹ dé lásìkò bó bá bàjẹ́ ó bàjẹ́ ní tiwọn kò sí ní tó kàn wọ́n bó bá bàjẹ́ ó bàjẹ́ àwọn kan wà dásìkò bó bá bàjẹ́ àtúká àwọn náà ni àwọn jọ́sìkò ẹ̀jọ̀ máa ṣe o ẹ̀jọ̀ máa ṣe o ọba rẹ ní mistake báyìí wọ́n lọ ní tiwọn nìyẹn àwọn tó wá dánú wọn náà ni bó bá bàjẹ́ àtúnṣe àwọn èèyàn àwọn èèyàn làwọn èèyàn dáadáa wọ́n máa ń kíyèsí nǹkan kan lára àwọn ọmọ ànábà ádámà tó já sí pé àìṣe dáadáa. yes. ó ṣe jẹ́ sí wípé gbogbo àwọn ẹni rí gbogbo àwọn èèyàn dáadáa bí wọ́n ṣe dáadáa nínú ẹ̀sìn tí wọ́n ṣe dáadáa láwùjọ tó ṣe dáadáa tó tó ń pa òfin ọlọ́run ọba mọ́ tó ń pa òfin àwọn ìjọba mọ́ tó ń ṣe dáadáa sẹ́bí tó ń ṣe dáadáa sára tó ń ṣe dáadáa nínú community wọn tí wọ́n bá ń ṣe dáadáa àkè ń réyàn yìí wọ́n àríyàn yìí wọ́n náà bọ́jẹ́ tó bá ṣàbúrú ìjọ ìlànà máa pariwo lámàfẹ́ fún tòun bíi transformer a máa ọdún wọ́n ẹ̀. ده طلعوا بعد كده كل مخلوقة ناقص لله الكمال èèyàn ní gbogbo wa lè pé tán a lè pé náà bójú tí irú àwọn èèyàn báyìí tó bá ṣe any mistake ìjọ ìlàwọ̀ àmàrí tí wọ́n mú ń pé èèyàn burúkú ni èèyàn kíní kan ni ṣé kò ṣe dáadáa rí ni lọ́dọ̀ tí ń ṣe dáadáa ṣẹ́yìn ṣẹ́yìn lọ́gọ̀ ẹnu ń pé lágbájá èèyàn dáadáa ni ẹ́ àwọn olórin kan ní ìyá alẹ́mọ̀lá xeyr àfẹ́hù wẹ̀yìnà àlìmù ṣọ́ngọ́ náà àzẹ́ òwò ilẹ̀ ìyá alẹ́mù kẹ́tẹ̀bù. ìjọ tí mo dín ṣe dáadáa tí mo ń ṣe dáadáa sí gbogbo èèyàn àfẹ́hù ẹ̀ ń pa mọ́ ni ẹ̀jẹ̀ káwọn èèyàn mọ̀. ìjọ tó lọ́wọ́ wá gbé èèyàn jáde lára mi ẹ wà máa pariwo síta kódà yìí tí mo ṣe gan ẹ pa ọmọ mi ní òun lójúṣe lè ẹ wọ́kọ̀ àtìyàwó ìjọ tó kọ́ bá ń ṣe dáadáa ẹ̀ níréyàn wí fún o ìjọ tó kọ bá ń ṣe dáadáa sí ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ ò ní sọ fẹ́ nìkan o ìjọ tó ó ṣe wá jẹ́ pé ìjọ tó bá ṣe ni tó kùn díẹ̀ káàtó ó pariwo síta ìjọ tí ìyàwó náà bá ń ṣe nǹkan dáadáa sọ́kọ rẹ̀ ọkọ rẹ̀ ò ní sọ fún yẹn o kò ní sọ fún yẹn o inú yóò máa dùn yóò máa múra ó ṣe wáá jẹ́ pé ju aburú gangan nìkan náà lẹ́yìn máa ń sọ kiri ti ẹ wo lówó láàrin ẹbí náà ẹni tọ́lọ̀ ń kẹ́ láàrin ẹbí ìjọ tóun máa ń ṣe dáadáa sáwọn ẹbí rẹ̀ tó ń fún wọn lówó tó ń ṣe dáadáa sí wọn tó ń rán ọmọ wọn lọ skul tó ń ṣe gbogbo níta lè pè ní ìran dáadáa tó ń ṣe sí wọn àwọn ẹbí yóò bá lè pariwo síta wọn ò mà ní sọ pé ah ẹ bá dúpẹ́ lọ́wọ́ lágbájá wọn ò mà ní sọ bẹ́ẹ̀ ó ṣe wá jẹ́ wípé ìjọ́ tó o bá tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ tọ́lọ́ ń jí gbà padà mọ́hun náà lọ́wọ́ ìjọ́ ẹ̀ ló máa máa rẹjọ́ rẹ̀ ká o tún wá ní rẹjọ́ rẹ̀ ká lásán o tún wá parọ́ mọ́ gẹ́gẹ́ bí orin alájí ẹ̀gbà Dr. Sikiru Ayinde Barrister tọ́ni gbogbo ẹ̀kọ́ lówó bá rí èèyàn tó ṣe orin káàkiri o gbogbo ẹ̀kọ́ lówó gbogbo ẹ̀kọ́ lówó bàrẹ̀ èèyàn tó ṣe òun rẹ̀ káàkiri o. ìjọ́ wo ni ìwọ kíyàn tó ṣe dáadáa ládùúgbò rẹ̀ ẹ dákun ẹ kíyèsí o. inna Allaha yahmuru bil adli wal ihsan wa ita'i hizil qurba wa yanha anil fahshahi wal munkar wal baghi ya'izukum la'allakum tazakkarun. Subhanakallahumma bihamdik.